alihi wa sahbihi wa sallim ọpẹ́ ní fọ́lọ́run ìkẹ́ Ọlọ́run àtọlá rẹ̀ kọmọ bá níbo Muhammad ọ̀rọ̀ mi ò lè mọ ju bí ìṣẹ́jú márùn lọ ó sì jẹ́ sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Islamic market àwọn èèyàn wọ́n expect pé kí la sọ nípa oríṣiríṣi ọ̀rọ̀ tó wà lórí Islamic market mo kí gbogbo wa a support wa nítorí wọn kẹ́kẹ́ mọ̀ ni pé èmi èmi ò àdírẹ́sì ìjọ mi ò lè àdírẹ́sì ilé kéwù ìṣèjọ mi ni mo àdírẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó mo máa ń sọ èsì ìṣẹ̀lẹ̀ kéwù mi ni mo àdírẹ́sì mo lọ́mọ kéwù tọ́pọ̀ mo lọ́mọ ìjọ náà tọ́pọ̀ èsì àwọn ni mo máa ń dojú dáwà mi kọ mo ń dojú dáwà mi kọ gbogbo muslim world gbogbo mùsùlùmí tí wọn bá rí wọn wà lágbàáyé mo dojú ẹ̀ yorùbá nàìjíríà ibikíbi tí n bá wà ìlú ibi tí mo gbé nípa bẹ́ẹ̀ mo máa ń kọ̀nsídà àwọn tó búìdì mi àtàwọn tó dúró tì mí àtàwọn tí ń sọpọ́ọ̀tì mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn kan ló búìdì wa àwọn kan ni wọ́n ń sọpọ́ọ̀tì wa àwọn kan ni wọ́n ń fẹ́ ìtànsì àwọn kan dúró tì wá dúró tì wá lẹ́yìn ìgbà tí wọ́n búìdì wa tán ni o làwọn dúró tì wá gbogbo tá à ń ṣe pátá dúró àlè lórí pẹ̀lú support pẹ̀lú mọ̀ràn inú dáadáa àtàdúrà má fẹ́ jẹ́ kó yé yín dáadáa yí pé àwa láwọn àáfàá tá a máa ń pọ́n lé a sì gbà pé wọ́n nímọ̀ mo sì fẹ́ kí gbogbo wa ká mọ̀ yìí pé gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ máa àdírẹ́sì public tó bá ti nírú àwọn àáfàá ńlá àáfàá wọ́n máa ṣe mistake tó ọmọ kéwù ni àwa ọmọ kéwù ni wa àwọn tó àwọn tó rè wá àwọn tó búìdì wa tọkọ wa ń kéwù ọmọ ọmọ kéwù sheikh abdulbaki muhammad lawa aláàfà tó ti kú náà wà nù alìjánà bíi idinla inshallah ta'ala àti láwọn tó kù láyé àwọn afáwà ti ń bẹ láyé àti tó kọ́ wa directly àti tí ò kọ́ wa tó yẹ pé a ń mú nù mọ́ wọn wọ́n pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tá a sì ní fíọ́nlẹ̀ tálíkì àmì ètò ìyẹn ló jẹ́ kí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí tá à ń ṣe míì bóyá tá a bá gbà tá a bá gbà tá a bá rí ṣe rí ẹni tó bá fẹ́ ṣe nǹkan tí gbogbo èèyàn mọ̀ like àwọn ẹni ọlọ́run tí wọ́n bá ń bẹ kò sídà wọn wọn bíi bàbá wa alwazir bàbá wa dr abdulaziz abdulbaki muhammad dr asrau Bilal abidahullah eh, fakihul ummanu àwọn bíi bàbá wa Dr. Albardi àwọn bàbá wa eh, suyukhu kafir bọ́lọ́sọ Khidir eh, ọpọlọmọ nkẹ́ ọmọ ìyá mi Sheikh Abu Mazid atilakhair bin Said àwọn bàbá wa Imran Eleha àwọn bàbá oríṣiríṣi kódà nínú àwọn bàbá tá a máa gbọ́mọ̀ràn wọn tí wọ́n jẹ́ àfa sufi jẹ́ àwọn àfa wa àwọn tó ti kú ọlọ́run bá ní kẹ́ wọn àfa mi gàgàgàgàgà ṣe kàbákì muhammad bàbá wa adam ali lórí rahimahumullahu jamiha ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn bàbá wa kamaludin ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn àwọn tí wọ́n bá ní ibo làwa ti jáde ibi àwa ti jáde mu àwọn àwo ní kúdùwà tiwa àwọn kúdùwà tiwa so nípa bẹ́ẹ̀. ẹnikẹ́ni tó bá rí ata bá ń se nǹkan àdáṣe o àwọn ni o bákan náà àwọn tó tún dúró tì wá o tó ń fún wa nímọ̀ràn ẹ má rò bí bóyá bẹ́ẹ̀ nìkan bá lórí ọjà mufti nítòkù ní káàánú ò bù rárá o ó sì ṣe kọ́ pé àáfàá wa tó wa lé lórí ni àwa náà a sì lè ṣe mistake ká sùn mọ́ wọ́n bá sún mọ́ wa dáadáa àbí wọ́n mọ ọjà dáadáa ọ̀tọ̀ ní tí wọ́n sọ n tá a fẹ́ lásìkò yìí náà ní tẹ̀síwájú kì í ṣe káwá máa gbá bọ́ọ̀lù sẹ́yìn bóò nílẹ̀ Yorùbá bóò ní mùsùlùmí bẹ̀ bóò láti wà lẹ́yọ kan bóò ló ṣe tá a lọ tá a wá gangan tá a lọ yà á bá sọ̀tà tá a ní ọ̀yà bá sọ̀tà ibo la wà lónìí tí wọ́n bá ní báwọn kan ṣe ń pariwo pé ẹjẹ́ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìyà ń jẹ wá pọ̀ o Nàìjíríà o ó ti dàrú o tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ah, ìyá ọ̀jẹ̀ yorùbá ìyá ọ̀jẹ̀ ìyá tí ọ̀jẹ̀ haúsá nítorí pa àpín ọ̀nbẹ ìyá tí ọ̀jẹ̀ yorùbá ọ̀nbẹ ìyá tí ọ̀jẹ̀ yíbò ọ̀nbẹ pa àpín ni o àwọn tó lè rí ìhun làwọn tó bá mọ̀ débẹ̀ tó ronú débẹ̀ ṣùgbọ́n ìyá tí ọ̀jẹ̀ yorùbá ọ̀tọ̀tún ni ṣẹwárí ìyá tí ọ̀jẹ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá ìyá ọ̀jẹ̀ yín débi pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní structure ẹ̀ léètò ẹ̀ ní ṣọ̀kan ẹ̀ fẹnukò ẹ̀ ládarí bí ilé haúsá ṣe wàhùn wọn ní structure wọn ládàárí wọn léètò gbogbo wọn ni wọn gbà sọba kan Sultan wọn gbà fọba kan nídìí àdínì yìí wọn ń tẹ̀léra wọn wọn ń sọpọ́ọ̀tì ara wọn nǹkan kan ò pín àwọn bá àwa àná wọn lè wọn lè ní alùsùnà tí wọn ní sálàfí tí wọn ní sófí ṣùgbọ́n tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ Islam gbogbo wọn máa wà lójú kan náà ni ló pé àmẹ ni ó ní sẹ̀ríà àmẹ́ni ó ní sẹ̀ríà láàrin sófin àti sónà àwọn èèyàn àwọn àfáàwà sófin pátá ní north lódó ti sẹ̀ríà àwọn alùsúnà àwọn náà dó àwọn amẹ́ni ó bẹ̀rẹ̀ rẹ̀ ní àwọn méjèèjì kágbélẹ̀ Yorùbá yìí a pa ọ̀rọ̀ ẹ̀sìn tì pátápátá wa máa ẹ̀tanú tẹ̀m̀bẹ̀lẹ̀kú inú níbí ni a máa jà àmọ́ tó bá ti bí ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ gbàgbé ìjà tí ibà ń bẹ ní kíni o àárín ara wa kọ́ tí ìjà àárín ara wa tó bá fi lè pa ẹ̀sìn lára tó bá fi lè pa ẹ̀sìn lára wàhálà ni nípa bẹ́ẹ̀ mo rọ gbogbo ẹni tí bá ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ against wa ẹ má bu ẹnì kankan o ẹ àrònú síwájú kí tún di nǹkan mẹ́ta tún lè ṣe tí Islam ó fi lóko tí ó fi ní structure tí ó fi wà lẹ́yọ̀kan ẹ má bu ẹnì kankan gbogbo àwọn sẹ́rí ní tí wọ́n ń pè ní àwọn àdàbíyà àbí mọ̀rìkàsíyà àwọn ẹni ọlọ́run ló gbé kalẹ̀ o islahudeen táwa ti dá tá a ti jáde àwọn ẹni ọlọ́run gbogbo wọn sì ti kú ní tí àwọn méjèèjì gbé kalẹ̀ ọ̀hún a lè sọ̀kan lẹ̀ yorùbá láyé àwọn mọ̀rìkàsíyà ni o àbí àdàbíyà ni àbí islahudeen ni o àti àwọn míì náà a lè sọ̀kan nílẹ̀ yorùbá láyé tí a bá yọwọ́ ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ bẹ́ẹ̀ náà làwọn yòókù náà kọ́ wa ní pé bàbá wa ní Ìbàdàn Murtado Abdulsalam tàpé sísúsàn kan ni wọ́n bàbá wa dáhùn ọlọ́mọ ànàfọ̀rún kẹwọn bàbá wa Sheikh Abaki Muhammad ní sísúsàn ńlá ìbẹ̀rù wa ìjáde o gbọ́dọ̀ ń gbẹ̀ta àwọn lónìí mufti market àṣeyọrí Sheikh Abaki Muhammad àwọn ọmọ wọn alákàgbé jáde torí táwọn ọba rí wa àwọn ò ní ṣe ń tá a ṣe ọmọ ìyá tí bàbá Ádámù Àlì lórí ta ló tiẹ̀ kí ni ń jẹ́ Markaz kò ju ádámà lè lórí lọ kí ni ń jẹ́ Markaz bàbá wa sheik ádámà lè lórí rahimahullah kí ni ń pè ní ádábí àwọn bàbá ni bàbá wa kamaludin aládábí náà ni gbogbo àwọn bàbá bàbá kódà tẹ mọ́ súnmùrà èyí tẹ́ fẹ́ máa ṣàdáyan rí pé sufi sunna àní ká máa pe gbólóǹkan ní sunna àwọn sufi náà ń pera wọn ń àwọn súnfí npe ń pè ní òun bídí àwọn náà ló ń súnà aláàkọ́ àbáwọn olùkọ́ ló lòwe ọlọ́ba nípa náà adẹ́bọrẹ́ gbogbo àwọn àwọn tá a gbọ́ ọlọ́ba nípa náà bá ní gbé àwọn tá a gbọ́ lẹ́nu wọn láyé tó lọ lọ́dún tó ti lọ nígbà míì kan tó bí àwọn àfa àwọn súfì náà ni àwọn tó kọ́ àwọn àfa kọ́ àwa ń kíw ṣùgbọ́n kí ni wọ́n wọ́n ní àálù súnà làwa àwọn àtàwọn afẹ́ dájà alẹ́ ní ìsàn ẹ ṣe súnà ẹ ṣe gbá àní ẹ tírìtì ìmọ̀ àṣìṣe lọ́nà ẹ̀kọ́ lọ́nà ọgbọ́n ẹ má bú yàn má dàkó èèyàn ẹ má kọ̀ǹdẹ́ẹ̀mù ẹnì kankan torí pé àwọn ọ̀rọ̀ tá à ń dá akọ yìí àwọn bá a ṣe ń bú àwọn èèyàn yìí kọjá wọn ká mojú tu tá à ń píríìtì mọ́ ọ wá ń dá ọ̀tẹ̀ ẹlẹ́dẹ̀ bíi ìjọ tó ń kálukú wa bá fẹ́ ṣọ̀kan ń kálukú wa wà gbé ní títí ń bínú yọ wà gbé wá àwa ní lè ṣọ̀kan ẹ wá ètò dé tí mo fi ń sọ̀rọ̀ yìí láàárọ̀ ìgẹ̀gẹ̀ òní wípé nàìjíríà ti dàrú pátápátá tẹ́nìkan bá fẹ́ máa jáde lórí social media ní tí ọba sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ọba sọ̀rọ̀ nípa rẹ̀ ó yẹ kí wọ́n wo ń tọ̀ dáadáa ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọmọ àmọ́ fẹ́ má sọ̀rọ̀ lé lórí nítorí nǹkan kan tọ́pìkì tó prominent jùlọ tó dẹ̀ affect everybody èkejì ọ̀rọ̀ àdínì ní ìsìn kò sẹ́ni tí ọmọ pa àní ìdíkà kẹnuwó kó ìjà yìí ti pọ̀ jù ọ̀tẹ̀ tẹ̀ńbẹ́lẹ́kú àwọn àfáà ti bàjẹ́ kẹ́nìkan sọ pé òun fẹ́ sọ̀rọ̀ nípa Islam tí kò bá consider yẹn àjẹpẹ́ kò rí náà dáadáa tá a bá wá dórí social media personal issue a wá sọ di public issue nítorí yẹ ká dúró ní kọ̀rọ̀ ká yanjú ẹ̀ àní yanjú ẹ̀ kọ̀rọ̀ ẹ dákun ẹ má orí social media yìí jẹ́ kó dákẹ́ pátápátápátá yányán lórí nǹkan tó jẹ mọ́ khilaf àti anizaat bayna al-ulama aw bayna al-muslimin gbogbo nǹkan tó jọ mọ́ ìyàn jíjà yẹn mú kú òǹbẹ sẹ́ni gbogbo ìyàn tẹ́ ń jaun ebi ọ̀gá rẹ̀ ni o ikú ọ̀gá rẹ̀ ni ogun ọ̀gá rẹ̀ ni Nàìjíríà situation ọ̀gá gbogbo ntẹ́ ẹ fẹ́ máa treat ni ẹ bá ní sọ́ọ́ di inú mọ́sálásí ẹ̀sìn mọ́gbè sórí social media mọ́ ẹ lọ́ máa treat ẹ láàrin ara yín àfa àtọ̀bá láàfà kan ṣe mistake pé ẹ ríra yín ẹjọ́ sọ ẹ máa yanjú ẹ lórí social media ẹ̀sìn mi nǹkan pọ̀ tó yẹ ká mójútó lásìkò tá a wà yìí ebi ń pa àwọn èèyàn o àìmọye mùsùlùmí ni ebi ti pawọ ṣọ́ọ̀ṣì ẹlòmíràn tó bí wọn pariwo ṣọ́ọ̀ṣì gan ebi pawọ ilé ifá ó pawọ ilé aláwo ni ẹ rí ìhun túwìtì bó láti sọ fún pírọblẹmù wọn àìmọye ẹlòmíì náà tó yẹ pé ifá ifá rẹ ò pa àyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀tà àjẹ́lẹ̀ ìmọ̀ǹgbà tó yàn mú ifá rẹ̀ tẹ́ ń pa àyàn kó lè bá rò ó dáadáa bẹ́ẹ̀ náà ni oúnjẹ alábí mi ti yí sí ó ti yí sí wèrè bẹ́ẹ̀ náà lára ṣọ́ọ̀ṣì náà ìyípasẹ̀ ti ń nà wá lọ́wọ́lọ́wọ́ yìí kò sẹ́ni tí ọ̀nà gbogbo ẹlẹ́sìn gbọmọ nàìjíríà ẹbẹ lọ́n lé lórí ẹ fún mọ́ ìjọba nímọ̀ràn ẹ̀dẹ̀ báwọn aráàlú náà sọ̀rọ̀ ìta náà bá ń dálẹ̀ bẹ́ẹ̀ bó ni changes ṣe máa ṣẹlẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ lákàmọ́ dara ewo kí ni àtà ibo là ń yà ìṣòro wo la ní kí tá à ń sọ ọlọ́run kó wa gbogbo àwọn tí wọ́n ń gbẹ́sìn lọ́wọ́ tí wọ́n ń ta pẹ̀sẹ̀ sìn àfàsìkò kí wọn ọlọ́run jẹ́ kọ́rọ̀ ẹ̀yìn o bàbá wa olúwo ọlọ́jẹ̀mí ogun o bàbá wa eh, eh, alwazir ọlọ́jẹ̀mí ogun o gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ dúró tì wá tẹ́ ń fún wa nímọ̀ràn ọlọ́wọ́n yóò jẹ́ kẹ́mi yín gún o á rí yín pẹ́ lórí dáadáa ìta ń rí lára yín tínú wa fi ń dùn ọlọ́run ìjà rí àìdá gbogbo ẹ̀yàn ọmọ ìyá tẹ́ ń fẹ́ wa náà ẹ máa túbọ̀túbọ̀ máa ṣàdúrà fún wa ẹ máa retí program mi mo sọ fún yín lónìí pé ẹ máa retí program mi à ń gbé bọ̀ lágbára ọlọ́run islamic program mi ń bọ̀ tá à ń gbé bọ̀ a fẹ́ gbìyànjú ká ní islamic microfinance bank sọ pé yọmọ ya mùsùlùmí lówó lọ́nà tí kò ní sí èlé ń bẹ̀ tí báǹkì bá fẹ́ dí wa lọ́wọ́ a organize association foundation tó lè ṣiṣẹ́ yẹn tó lè yá wa lówó lọ́nà tó yẹ pé kò ní ṣẹlẹ̀ ń bẹ̀ ẹsẹ̀ mọ́ islamic farm kí ebi lè kó nù kí ni o ìṣẹ́ wa tọ́lọ́mà ní yọ ebi kó nù ṣẹ́ àmì program ní even tá a bá rà tó lè yá wa lówó sáwọn project kan a fẹ́ fún yín lẹ́ẹ̀ṣámpù islamic structure láti wò ń bí so láìpẹ́ á á á kọlu ẹ̀yin olú pure water pure water tí ọ̀yẹ́ ó bá ti ẹ̀wọ̀n tápá tápá yẹ kó ju five lónìí bíi tẹ́tẹ́ náírà àbí twenty naira. òye tẹ́ ń san tẹ́ ń pe pure water ní ìsìn fáwọn yẹn so a máa já wálẹ̀ a já pure water wálẹ̀ bí ìdìn láìlẹ̀ àfihàn so ibi tí ẹ jẹ́ ká ṣe nù because ẹbí ẹ pamú kọ́ràn mi ọ̀wọ̀ wọ́n lẹ́ni gìrì mú tẹ̀ǹké àṣefún ni ẹ̀ ń tọ́ kí ó ní ẹ lọ́ọ́ oògùn gìrì àbágbó rẹ̀ kẹ́ gbé lọ sọ́spítù ẹ gbé lọ sọ́spítù kẹ́ lọ tọ́jú ẹ̀ ìgbà yẹn ní kẹ́ ẹ̀sẹ̀ á máa ka Kùránì fún yóò tó yé àwọn èèyàn tinubu tẹbi bá ń pa wọ́n wọ́n ní gbọ́rọ̀ so àwọn pọ́jẹ́ẹ̀tì bá ń wà nù àníyàn tí a ta fẹ́ ṣe ọlọ́run ó sì fún wa sí bá a ṣe máa wí pé à ń bọ̀ nù ọlọ́run ìgbà tó ọlọ́run bá market tẹ́ ń wí tá à ń pè ní islamic market àti ń wí ní ìṣe ó ti lé ní ten years kódà tètè dálẹ̀ àtúnlọ bá àwọn aráàlú tí ń ta ọjà ọ̀wọ́n a lọ bá wọn pé ẹni àwọn èèyàn là in fact àwọn ìlú kan bẹ̀lẹ́gbẹ̀gbẹ́ ìlú àìgàn tó pé nǹkan wọn tó ń lọlẹ̀ díẹ̀ ẹ jẹ́ àdé àwọn èèyàn lọ́rùn kí ni bẹ́ẹ̀ ń bẹ̀ síjọba ló tún gbówó léyìí láàrin oko tí gbó yí aká yìí tí oko yí aká yìí láàrin oko síbí yìí kí lọ́wọ́ ń bẹ̀ kí ni differences tí wọ́n bá ń tọ́lọ́ bá bí alẹ́ ìjọ àlùkí àmọ́ kí la fẹ́ fi defend tá à ń ṣe nígbà wọn ọ̀gbọ́ tá à sọ fún ọ tá a fún ọmọ làwa lọ dá ti alẹ̀ nígbà sì dálẹ̀ ojoojúmọ́ ní ń kún sí i nísìn wọ́n ti fún wa nímọ̀ràn pé ká tún á dálẹ̀ láwọn local government mìíràn tọ́lọ́mọ bá fún alágbára yọ kárí gbogbo local government kódà tọ́lọ́mọ bá fún alágbára pẹ̀lú support ìyá Islam tẹ̀ bá wà ń lu mi à ń bọ̀ wá lu mi náà à ń bọ̀ wá ìlú mi náà ó ní bí àṣẹ rìn ọkàn yẹn pé bẹ́ẹ̀ bá fi èèyàn tó ṣe trust tọ́lẹ́kọ̀ọ́ tọ́lágbọ̀yé tẹ́ ẹ rí dáadáa tẹ́ ẹ bá fi síbẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ní máa ba gbogbo nǹkan jẹ́ èèyàn ló ní structure èèyàn ló láṣeyọrí èèyàn ló ní tí wọ́n ń pè ní market ìwọ èèyàn tí ọ̀dà níní àwọn èèyàn lára kì í ṣe pọ́jà gangan níní wọn là kì í dẹ̀ ṣe gbogbo nǹkan tá à ń gbé yẹn tá à ń ta yẹn àwọn èèyàn gangan nínú wọn lórí bákan àwọn èèyàn láwà kọ́kọ́ rè báwa náà ṣe ṣe lọ́dọ̀ wa nù àwọn èèyàn wa bá wọn sọ̀rọ̀ ẹ má ṣe bí wọ́n ṣe ń ṣe wá tinú hanfusakun ẹ má sọ pé báwọn ṣe ń ṣe lẹ́yìn náà ṣe jọ máa ṣe ànájọ ẹ má ṣe pé gbogbo àwọn tí ń ṣe lẹ́sìn jọ máa ṣe ẹjọ́ máa dà lọ ẹjọ́ máa bàjẹ́ lọ tó máa ń ṣe bàjẹ́ táyà bá ṣe dáadáa ẹ support wọn bí dáadáa ìfọ àti wọn bá ṣe dáadáa àní dá mufti market lẹ àdá islamic market lẹ wọn bá gbọ́rọ̀ wa gbogbo ibi tí wọn ti gbọ́rọ̀ wa nígbà tó débi ọ̀rọ̀ típàtà ní típàtà owó tẹ̀ ń gbé ìpẹ́ ti pọ̀ jù abẹ̀rẹ̀ sí mọ́ challenge wọn ẹni àwọn èèyàn lásẹ̀ ẹ̀bẹ̀ kí wọ́n kọ́ lé nígbà tí wọ́n gbọ́ àdá ti pàwálẹ̀ àbáwọn jà so ìtẹ́ ń gbé fifty thousand àwọn ń gbé forty three thousand seven thousand nígbẹ́ láàrin so wọ́n múra múra múra múra tipa méjìlá ọkọ̀ fi bẹ̀rẹ̀ nísinsìnyí tipa ti tó mẹ́wàá so iṣẹ́ sì pa lórí ní àṣìjèrè nígbà tá a gbé tipa méjìlá àǹjèrè àṣìjèrè náà dì í sìn àmọ́ èrè àjẹpajúdé àtàwọn ká tí ò nẹsẹ́ tí wọ́n lọ jókòó ka gáràjì tí wọ́n lọ jókòó ka ọjà àwọn yẹn táwọn táwọn wò nìyẹn gbogbo tá a sì ń ṣe náà ló ń ran Islam lọ́wọ́ lórí àwùjọ tá a wáyé nísìnyí

kí ló tẹ̀ tà báyìí àjọ fẹnu kò ní òkè sí pé à ń fọ́ọ̀sì wọn o tá a bá ń fọ́ọ̀sì wọn wọn ní wá akàn tá ṣe náà ju pé ẹ má jà ẹ má pẹ̀lú èrè àjẹ pàjúdé pátá so àdé àwọn olóko ti ta wá tọjọ mọ wa táwọn náà mọ lẹ́yìn wọn fowó so wọn fowó dàpọ ni kìí pé àmọ́ wọn sì fowó kó wá sọ́jà ni kìí pa àmọ́ èló lẹ́lẹ́ta tí gbogbo owó tẹ́ fi dákọ̀ ọ̀yọ́ lẹ́yìn náà ó jèrè tìyín náà bẹ́ẹ̀ wọ́n sọ gbà wá yanjú gbẹ ibi tó wá kú sí náà là ń tà fún. àwọn tá a kàn gé kúrò bẹ́ẹ̀ ni pé àwa tá a fi lẹ́ẹ̀lẹ́ àgbà kan lọ́wọ́ wọn a sì fẹ́ kẹ́nìkan sọ pé òun ni bàbá lọ́jà ó ní sẹ́kẹ̀ kan wà máa gbowó lórí pé àbọ̀ máa rẹ́ burú ọjà lọ́nà ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ a sì kọ gbogbo tí wọ́n ń pè ní ìwà àbàjá adẹ̀ fún security adẹ̀ tó ń fún àwọn ní àwọn ètò health ojú báyẹn lọ gbogbo tá a ṣe tí islam fẹ́ ká ṣe náà ni so diabo la fi ń pè ní islamic market ọlọ́run wa pẹ̀lú gbogbo wa o barakallahu lakum jami'an sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sallam.